ẹ̀yin èèyàn lé bẹ́bẹ́ ń ṣẹlẹ̀ nínú pálásì bàbá wa erin ńlá o bí a ṣe gbọ́ o wọ́n ní bí àǹtí wa é bí wọ́n ṣe bímọ tán wọ́n ní ni wọ́n ti ọ́dà àwọn fámìlì wọn kí wọ́n lọ bá security èyí tí ó wà ní ẹnu ọ̀nà royal manor kí wọ́n lọ disactivate kọ́ lọ bàjẹ́ wọ́n ní bí wọ́n dẹ̀ ṣe bàjẹ́ wọ́n ní ni wọ́n ti kó ẹrù wọn kúrò nínú olórí quarters tó ti kó wá sí inú royal manor wọ́n ní kábíyèsí wọ́n ní wọn wà àwíà wọ́n ní ṣùgbọ́n ìgbà tí kábíyèsí gbọ́ wọ́n ní kábíyèsí ò ṣe nǹkan kan first day second day third day recently la gbọ́ wípé kábíyèsí ní kí wọ́n kó gbogbo ẹrù àǹtí wa tó wà ní inú royal manor kí wọ́n kó padà lọ sí inú olorì quarters wọn ò ní kí wọ́n kó lọ sí inú palace o inú olorì quarters ẹ rántí pé olorì quarters ni ibi tí kábíyèsí rà fún wọn ibẹ̀ ni wọ́n ní kán kó ẹrù yẹn padà lọ ẹ̀yin èèyàn lé wọ́n ní àtìgbà tí Queen Naomi tí wọ́n ti kúrò nínú royal manor báyìí wọ́n ní àtìgbà yẹn ni ojú àǹtí wa e ló ti wà nínú royal manor ojú àǹtí wa fashion wọ́n ní àǹtí fashion àti àǹtí wa m wọ́n ti kọ́kọ́ jà lórí ẹ̀ tí wọ́n ní àwọn làwọn máa kó síbẹ̀ tí gbogbo wọn tí wọ́n ń sọ gbogbo nǹkan tán fẹ́ ṣe ṣùgbọ́n wọ́n ní pàbó ló já sí nígbà tí ọwọ́ òun ò ṣílẹ̀kùn òun ni wọ́n wá ní àǹtí wáyé pé àwọn èèyàn pé kán lọ bà security yẹn jẹ́ kí pé kí wọ́n múùvù ẹ̀rọ àwọn síbẹ̀ ṣùgbọ́n wọ́n ní bàbá wa jọ wọ́n lójú wọ́n ní kábíyèsí òun mọ̀ nípa gbogbo nǹkan tí àǹtí wa kọ sí orí social media wọ́n ní kábíyèsí ò mọ̀ ń pa nǹkan tó ń kọ tó ń kọ the prince the prince of the source wọ́n ní kábíyèsí ò mọ̀ ń pa ẹ̀ wọ́n ní kábíyèsí wà innocent lórí ọ̀rọ̀ yẹn wípé àǹtí wa kàn ń dára àti wọn ni ẹ̀yin èèyàn ọlé ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àtìlẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist orúkọ mi ni máṣọlá yorùbá ni mo máa ń sọ lórí ìkànnì yìí à ń sọ yorùbá nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa à ń sọ ní fún àǹfààní àwọn tí wọn gbọ́ gẹ̀ẹ́sì à ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ nàìjíríà à ń ṣe advert lórí channel yìí ẹ sí wa ní mashola gist tv at gmail dot com ọlọ́run elédùnmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o òkè òkè ni ọlá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé ẹ ẹ má gbàgbé kẹ́ subscribe sí channel yìí o kẹ́ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí ẹ̀yin èèyàn lé bí a ṣe ń sọ lọ wọ́n ní kábíyèsí wọ́n ní wọ́n jọ àwọn èèyàn lójú nú palace o nígbà tí wọ́n pe gbogbo àwọn gáàdì yìí í pé kí wọ́n wọ inú royal manor lọ kí wọ́n kó gbogbo ẹrù àǹtí wa pátápátá jáde kí wọ́n kó lọ sí olórí quarters kí ló dé tí kábíyèsí fi ní kí wọ́n kó ẹrù àǹtí wa lọ sí olórí quarters kí ló dé tí kábíyèsí fi sọ bẹ́ẹ̀ nítorí pé ńgbà tí queen naomi dé sí inú pálásì yẹn inú royal manor ní kábíyèsí ní kí queen naomi wà àtìgbà tí kábíyèsí dẹ̀ ti ní kíkún mi wà nínú royal manor ní gbogbo àwọn olórí tí ń bínú náà ti ń jealous ni wọ́n ti ń wá gbogbo nǹkan tó máa ṣe láti fi make sure pé Queen Naomi kúrò níbẹ̀ kò sí ìgbésẹ̀ tí wọn ò gbé tán torí wọ́n ní royal manor yẹn wọ́n ní ibi tó jẹ́ pé àwọn èèyàn gidi àwọn ọba aládé àwọn real billionaires tó máa ń dé sí ní ibẹ̀ wọ́n ní àtìgbà tí kábíyèsí dẹ̀ ti ní kíkún ẹ̀ Naomi dúró síbẹ̀ nínú ti ń bí àwọn olórí yìí ṣùgbọ́n àǹtí wa ní plants bí wọ́n ṣe bímọ tán báyìí pam ni wọ́n ní wọ́n rán àwọn security kọ́ lọ disconnect fingerprint tí ó lè ṣíbẹ̀ báwo náà ṣe wọ̀bẹ̀ báwo làwọn security ṣe wọbẹ̀ torí èmi ń béèrè mo dẹ̀ mọ̀ pé yín náà fẹ́ béèrè àmọ́ bóyá bribe àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ ni ẹ mọ̀ pé a lot of àwọn èèyàn ló wà ní palace kábíyèsí tó yẹ pé wọ́n ń bribe wọ́n wá lọ disconnect security system yẹn ibẹ̀ ni wọ́n ṣe wá kó ẹrù àǹtí wa síbẹ̀ allegedly bá ṣe gbọ́ ni o kọ́tà gbọ́lá wa torchlight sí. Si wọ́n kó ẹ̀ráǹtì wá síbẹ̀ wọ́n ní wọ́n rè pé kábíyèsí ò ní sọ̀rọ̀ wọ́n ní wọ́n rè pé bíi ti ìgbà tán máa ń ṣe ìwà tán máa ń ṣe ní all the time tó jẹ́ pé nǹkan tó bá wù wọ́n náà máa ń ṣe wọ́n ní kábíyèsí wọ́n ní ọjọ́ wọ́n ní ìgbà tí ó yá báyìí wọ́n ní tí kábíyèsí dé kábíyèsí sọ fún wọn pé kí wọ́n kó ẹrù àǹtí wa pátápátá kó dá gbogbo ẹ̀ padà sí olórí quarters wọ́n ní àwọn fámílì àǹtí wa ń sọ̀rọ̀ pé kí ló dé tí kábíyèsí ò lè sọ fáwọn wọ́n ti rò pé ibẹ̀ ni wọ́n máa fi àǹtí wa sí ni wọ́n ní gbogbo nǹkan táǹtí wa lọ kọ lórí social media wọ́n ní bàbá werin ló mọ nǹkan kan pẹ́ o wọ́n ní fúnra ara àǹtí wa ló ń dára oríṣiríṣi ẹ rí pé èyí tún lágbára àfi kí ọlọ́run elédùnmarè kó ṣàánú kábíyèsí kó ṣàánú wọn lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí torí wọ́n ní parọ́pò gan allegedly bá ṣe gbọ́ pé parọ́pò sọ fún kábíyèsí kan wà careful fún àwọn family àǹtí wa hmm. tí àwa náà bá rò dáadáa bí àǹtí wa ṣe wá pálàsì yẹn tó wá bí ọ̀rẹ́ tó ń bá Queen Naomi jẹ tó ń bá mu tó di ìyàwó tó dolórí hmm. ẹ máa mọ̀ pé kì í ṣe nǹkan kékeré ni plans àǹtí wa wọ́n ní plans tó ní wọ́n ló kọjá bá a ṣe lérò lọ nǹkan tá a gbọ́ ni o àfi kí ọlọ́run elédùnmarè kó gbọ́ àdúrà kábíyèsí lórí ọ̀rọ̀ yìí kó dẹ̀ bá wọn yanjú gbogbo ọ̀rọ̀ tó wà wájú wọn yìí torí èyí lágbára ṣùgbọ́n tá a bá tún gbọ́ update ẹ̀yin èèyàn lé a máa jẹ́ kẹ́ ẹ gbọ́ bí mo ṣe ń sọ allegedly ni o kó tá a gbọ́ làwa torchlight sí mo dúpẹ́ fún gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àtìlẹ́yìn òdì ọlọ́run elédùnmarè ọba láàánú àṣàánú fún gbogbo yìí o gbogbo nǹkan tẹ́ ẹ bá ń dáwọ́lé a máa yọrí sí rere o òkè òkè ni ọlá yín a máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé gbogbo ẹ̀yin ó subscribers ẹ ṣé ẹ̀yin ni ó subscribers adúpẹ́ adúpẹ́ gidigidi lọ́wọ́ gbogbo yín ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o ní àṣẹ ọlọ́run ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all. à ń polówó collection center store. Eba mora bata lati size six sí dé fourteen. italian tó jiná tó jẹ́ pé tí ẹ bá wọ̀ kò ní bàjẹ́ ọdún kan ọdún méjì ọdún mẹ́ta in fact ema máa sọnù gbẹ̀yìn ni nítorí pé ilẹ̀ àti sóòlẹ̀ ó dúró déédéé kì í ṣe fake bàtà wọ́n ń ta palm wọ́n ta slippers wọ́n ń ta shoe láti size seven títí dé fourteen ẹ̀yìn tẹ́ ẹlẹ́sẹ̀ ńlá ikàn sí collection center store at gmail.com wọ́n ń ta bags fashion bags fún gbogbo àwọn obìnrin wọ́n ń ta Italian gold wọ́n ń ta gbogbo ẹ̀ ẹ kàn sí wọn ní collection center store at gmail.com ẹ̀yin èèyàn lé a tún ṣe advert fún Royal Beauty and Good Store royal beauty ń kí yín o wọ́n ní ẹ ra fìlà kẹ́ ẹ múra wọ́n ní ẹ fìlà kẹ́ ẹ múra wọ́n ní ẹ fìlà kẹ́ ẹ múra royal beauty ń kí yín o ẹ̀yin èèyàn lé ẹ bá royal beauty and good store kẹba wọ́n ra fìlà fìlà tẹ́ ẹ lè dé sí kaftan agbádá native ìró àti bùbá òun ni wọ́n ń tà fìlà tí wọ́n fi òfin ṣe tẹ́ bá ti dé sórí báyìí ó ṣe rẹ́gí ni pẹ̀lú aṣọ tẹ́ ẹ bá wọ̀ ẹ kàn sí wọn ní royal beauty and good store fìlà òun ni wọ́n ń tà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi o ọlọ́run elédùmarè a wà pẹ̀lú yín tẹ́ bá fẹ́ ṣe ìpolówó ọjà ẹ kàn sí masholagistv at gmail.com ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè ojú òní tìyín o please share this video like and subscribe god bless you all. Mashola Gist TV love you all.